إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف رمض الله أترى صلاة فان محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوى جلري دلق ولتن عمدة الأحكام èyí tí al-imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala tí wọ́n kójọ láti nu ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam èyí tí a ń gbéyàwó òun náà ni ọ̀rọ̀ nípa nǹkan jíjẹ pàtàkì jùlọ àwọn ẹranko wo ni a lè jẹ àwọn òun láàyè jẹ. عن زعدن بن مضرب بن مضرب الجرمي قال لا تدع زهدم أما مضرب الجرمي أني كنا عند أبي موسى الأشعري أم بلد أبو موسى الأشعري إكلارا وصابيا نبوى محمد صلى الله عليه وسلم tó jẹ́ ọmọlú yemen lára àwọn sàábí pàtàkì ní ọ̀nà wa zahdan ọlọ́wọ́n bẹ ní ọ̀dọ̀ abu musa lashari fada'a bima idati ó wá pèpè fún oúnjẹ wa alayha lahmu dajaj lára nǹkan tí wọ́n wá gbé wá fún wọn nígbà tó pépè fún oúnjẹ òun ni oúnjẹ tó ṣe wípé ẹran adìẹ wà ń bẹ́ẹ̀ fatakala rọ́jùlù mìmbani tẹ́yìnlá arákùnrin kan tó jẹ́ lára àwọn ìdílé tẹ́yìnlá ahmaru ṣẹ̀bí obìnrinmọ́wà ó jẹ́ èèyàn pupa tó dàbí àwọn ẹ̀rú tán sọ̀dọ́mà ó wọlé wá bá wa ní ọ̀dọ̀ abu musa al-ashari gẹ́gẹ́ bí zahadam ọmọ mudarrib aljarmi bó ṣe sọ wọ́n gbé oúnjẹ kalẹ̀ adìẹ ń bẹ nínú oúnjẹ tí wọ́n gbé kalẹ̀ arákùnrin kan tó jẹ́ ìkan lára àwọn ìdílé tẹ́ìmùlá ó ní fọkànláláhù ó ló sọ fún wípé alóòmà ìwọ náà wà kún wa máa bọ̀ fatalakaha arákùnrin yìí ó sún sẹ́yìn fọkọ́ọ̀lá náà hu alúmọ̀ ó ní súnmọ́wájú ìwọ náà bá wa jẹ́ ń bi ẹran yìí fa inni ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yakulu minhu mo rí tí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam tó ń jẹ níbi ẹran adìyẹ lónìí ẹran adìyẹ nǹkan tí ó gbajúmọ̀ púpọ̀ ní ìlú saudi ni. Lo, maka ni madina ni riyadi ni gbogbo olú saudi adìẹ ẹ̀nà tá fi jẹ jù unlike ìgbà tí wọ́n sọ yìí kò ń ṣe nǹkan tó common lọ́dọ̀ wọn ká máa jẹ ẹran adìẹ ṣùgbọ́n nǹkan tí àwọn alárúbáwá ní saudi lára nǹkan tán invest sí jù lónìí òun ni ẹran adìẹ fún ẹni tí ó bá ti lọ hajj àbí ọmọra ni àbótí ẹ̀ṣiṣẹ́ ń bẹ̀rẹ̀ yóò understand nǹkan tí mo ń sọ dáadáa bẹ́ẹ̀ a máa jẹ ráìsì ẹran adìẹ ni bẹ́ẹ̀ jẹ ráìsì ẹran adìẹ ni ẹran adìẹ ó ti di nǹkan tó ṣe yí pé ó gbajúmọ̀ lọ́dọ̀ wọn ṣùgbọ́n àsìkò tá à ń sọ yìí ẹran adìẹ ò gbajúmọ̀ kò ń ṣe nǹkan tó kọ́mọ̀nù láàrin àwọn ará Madina àbí àárín àwọn mùsùlùmí nígbà yẹn so ẹ̀kọ́ kan òun wọn máa ń jẹ́ so arákùnrin tó jẹ́ ìdílé Banu Taymillah Banu Taymillah tó ṣe wípé ó fà sẹ́yìn bí jíjẹran adìẹ ó ní rizin tó fi fà sẹ́yìn lára nǹkan tó sọ òun náà ni wípé òun rí tó ń jẹ ẹ̀gbin nítawa náà rẹ̀ mọ̀ ni àwọn adìẹ wa wọn ma máa fẹnu ṣàn kankan kiri ni bọ́nrí gbẹ́ wọn ò fẹnu ṣà bọ́nrí omi tí ó da wọn mu n un bẹ́ bọ́nrí tọ̀ mu n mú un ma wọn ò máa jẹ kan tó jẹ́ nǹkan ẹ̀gbin adìẹ tó bá rẹ̀ jẹ́ wípé n tó ti yúùsì mọ́ ni pé ẹ̀gbin ló ń fìdílé lórí nìkan. o ti kó sínú nǹkan tí wọ́n ń pè ní aljalala anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó dẹ́kọ̀ fún wa ká máa jẹ ẹranko tí wọ́n ń pè ní aljalala bákan náà ká máa mú wàrà wọn àpèjúwe màálù tí wọ́n jẹ koríko òun ni nǹkan tí wọ́n bá sábà nígbà tó bá ti wá di pé màálù ń jẹ ìgbẹ́ àbó ń jẹ àwọn nǹkan ẹ̀gbin tí màálù náà bá ti di nǹkan tí ó fíjì lórí nǹkan yẹn continuously ó ti di tí wọ́n pè ní aljalala bẹ́ẹ̀ náà ni rampumi bẹ́ẹ̀ náà ni àgbò àtàwọn ẹran ẹranko tó kù tó bá ti di pé tí wọ́n ń fíjì lé lórí òun ni nǹkan tó jẹ́ ẹ̀gbin so irú ẹranko bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ gẹ́gẹ́ bí tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ in fact ni ó ní àgbọ̀dọ̀ máa gùn wọn gan àgbọ̀rọ̀ mú ara wọn àgbọ̀rọ̀ jẹ wọn torí pé ó ti di tí a mọ̀ sí aljalala anabiwa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ọ̀gọ̀rọ̀ àwọn sahaba ṣe sọ pé náà aljalala wà án albaniha ó kọ̀ fún wa ká máa jẹ aljalala. òun náà ni ẹran tó ń fi jìgbé jọ́lé lórí nǹkan ẹ̀gbin wọ albani ha àtàwọn wàrà rẹ̀ wa ha a gbọ́dọ̀ máa gùn wọ́n gan to se wipe ohun wípé òun irú adìẹ tó n fidi lórí àgbàdo ọkà bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní méjọ́lì ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹranko ipò orí bẹ́ẹ̀ ó fẹnu sa ó jẹ́ ń hadithi yìí ó wá applicable sí wa jẹ́ bẹ́ẹ̀ kò applicable sí òun nígbà tí arákùnrin yìí tó sọ fún abu musa la ṣàárí ipe nǹkan tó ń fi kórìíra tó ń fẹ́ fi jẹ́ òun ni pé òun rí ntẹ́ǹjẹ yìí tó ṣe pé oúnjẹ ẹ̀gbin. E òun lòun ò fífẹ́ jẹ́ èyí wọ́n ń fún lésì padà wípé òun rí tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó ń jẹ́ so yìí ni ó ti yanjú ọ̀rọ̀ so nípa wípé adìẹ fẹnu ṣá ìgbẹ́lẹ́ kọ̀ọ̀kan ìyẹn ò túmọ̀ sí pé kásòkò ti di haram ìkànnì ìkejì òun ni wípé ìpìlẹ̀ òun nípa lè jẹ́ ẹranko àyàfi ta bárí ẹ̀rí wípá àgbọ̀dọ̀ jẹ ààrẹ ni tó sọ pé adìẹ àbí àkùkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá lè jẹ́ ntí anabi muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́wọ́ bá sọ fún tí àwa náà dẹ́ńká òní pé wọ́n lẹ́ni kọ́lọ́kọ́lọ́ kún máa fi láàrúdì jẹ̀míà òun ló dá fún yín gbogbo tó ń bẹ lórí ilẹ̀ fẹ́ntì ó wá sọ fún wa pa àlè jẹ particular animal òun ló mú ẹ̀rí wá àbá àlè mu particular sin òun ni ó mú ẹ̀rí wá tá a lè fi jẹ́ àbá a fi mú so adìẹ lára àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba tó tẹ̀ lórí bá fún wa ni so ìpìlẹ̀ nípa àlè jẹ́ ìgbà tá a bá tí ó ní àlè jẹ́ ìfáàpọ̀ oúnjẹ ìpẹ́lẹ́ kọ̀ọ̀kan àbí oúnjẹ ẹ̀gbin lẹ́kọ̀ọ̀kan ìyún sọ ọ́ di píríncípù wípé àlejẹ́ tó bá ṣe pé nǹkan tó ń fìdí lé lórí méjọ́lì òun ni nǹkan ẹ̀gbin then àlejẹ́ so ló ń jẹ́ pé èyí tó bá ń fìdí méjọ́lì inú àwọn ẹranko tá dárúkọ yìí bóyá lọ́nà tí wọ́n fi gbà sí ni tó yẹ pé méjọ́lì ní tó ń fìdí lé lórí ni nǹkan ẹ̀gbin a gbọ́dọ̀ jẹ́rú ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ìpìlẹ̀ nípa lè jẹ́rú ẹranko yẹn ṣùgbọ́n torí pé òun ti ń fìdí méjọ́lì lórí nǹkan ẹ̀gbin ó sọ di nǹkan haram fún ọ láti jẹ torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ń ròyìn anábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ní wọ́n yóò hìlù la owó tọ̀yẹ̀ bá ojúṣe ọlọ́run ọba ó ń ṣe lẹ́tọ̀ fún atọ̀yẹ̀ bá àwọn nǹkan tó dá wọ́n yóò harimu alayhimul khaba'is àwọn nǹkan tó jẹ́ khabais àwọn nǹkan tí ó da tí ó jẹ́ nǹkan tí ó ní ara tí ó ní ara lára nìyí that is tí ó níyàn lára ó ń ṣe eléwọ̀ fún wa gbogbo tá a bá ti jẹ tó ṣe pé yóò ní ìpalára burúkú fún wa a gbọdọ̀ máa jẹ àwọn nǹkan tí ó ní ìpalára fún wa anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ròyìn pọ̀ yóò hàrúdínú alẹ́ nù khabais so ẹranko tó ṣe yípo ń fìdí lórí nǹkan ẹ̀gbin definitely tíyàn bá jẹ́ yóò ní ìpalára fún yìí torí pé kí ni ó ń fìdí lórí nǹkan ẹ̀gbin àbẹ́ ẹranko tó ṣe yí pé ẹranko burúkú ni eléyìí ní ó ní ìpalára fún wa láàfin gbọ́dọ̀ máa jẹ̀rú nǹkan báyìí so eléyìí ó jẹ́ lára àwọn nǹkan tí ó fi jẹ́ wípé àwọn àfẹ́ẹ̀sì sọ fún wa ipi gbogbo ẹranko tó bá máa ń fíìdì lórí corpse dead animals ní tó ṣe wípé ẹran tó ti kú lòun máa ń jẹ́ tiẹ̀ ìwé ẹranko bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa jẹ́ ẹranko tó ṣe pé òkú gbete èèyàn àbí òkú èèyàn ló máa ń jẹ́ irú ẹranko bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa jẹ́ torí pé òkú èèyàn nǹkan tó ti di nǹkan tá a gbọ́dọ̀ jẹ pé ayé rẹ̀ gan agbọ́dọ̀ jẹ káwá ti sòkú ẹ bẹ́ẹ̀ ni àwọn nǹkan míì tó jẹ́ nǹkan ẹ̀gbin so ẹranko tó ń fìdí lórí rẹ̀ tó ṣe pé méjọ́lì tó ń jẹ nìyẹn so irú ẹranko bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ so gẹ́gẹ́ bí ẹ̀ntì ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ pé wọ́n yóò harry mu alayhi fún ó ń ṣe léèwọ̀ fún alkhaba'is gbogbo àwọn nǹkan tí ó bá ti dá tí ó ní wá lára anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ilé wọ̀ fún wa so ìpìlẹ̀ ni pé a lè jẹ ẹran adìyẹ àyàfi tí adìyẹ yìí bá jẹ́ pé méjọ́lì ó fídì lórí àwọn nǹkan lókù náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sin adìyẹ wọn a máa mixi àwọn kankan bí ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ oúnjẹ tán fi ń fídì àwọn adìẹ wọn lónìí ṣé irú adìẹ bẹ́ẹ̀ ṣe àlùsọ pé ń fídì méjọ́lì lórí nǹkan ẹ̀gbin torí pé kí ni ẹ̀jẹ̀ ń bẹ nú àwọn nǹkan tán mixi mọ oúnjẹ tí wọ́n ń jẹ ní àwọn àsìkò tó pọ̀ eléyìí ló mẹ́lẹ́mí láti máa sọ pé àlejò adìẹ ṣùgbọ́n wallahu a'lam èyí tó tẹ̀wọ̀n òun ni pé kíní yìí wọ́n ti prósẹ́sì débi wípé ó ti ní orúkọ mi a lè sọ pé ẹ̀jẹ̀ ni wọ́n ń jẹ mọ́ torí pé wọ́n mixi papọ̀ máwọn nǹkan míì ni tó ṣe wípé ó ti mú chẹ́ǹjì kúrò ní tó wà tẹ́lẹ̀ di nǹkan mi èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìndẹ̀dúró lórí òun náà ni pé ó ní kíní kan tí wọ́n ń pè ní alistihala òní kí nǹkan metamorphose kúrò ní condition kan bọ́ sí condition mi tó bá ti di pé kúrò ní condition kan bọ́ sí condition mi orúkọ mi là fún a ní fún ní orúkọ tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ òun ló fọ́ tó jẹ́ pé a bá wò ó wa subhana wa ta'ala ni wa inna lakum fil an'ami la ibratan nuskikum mimma fi butunihi من بين فرث ودم لبنا خالصا صائغا للشاربين ọlọ́run ní ìwòye ń bẹ fún yín lára àwọn dábà lára màlúù ni rànkúmí ni ìwòye ń bẹ fún yín bẹ mùsùlùmí mímá fi bùtò nìyí ọlọ́run ọba ní à ń fún yín mímá fi bùtò nìyí ètò ń bẹ nínú rẹ̀ mi ń bẹ́ ní fárìsì wọ̀dámì nínú tó ń bẹ nínú rẹ̀ nǹkan tó ṣe wípé àmújáde láàrin ẹ̀jẹ̀ àti bọ́tọ̀ rẹ̀ lábàbẹ̀ khalisọ̀ wàrà tó dá tó pure sá ìgbàmìlẹ̀ṣà rèé tó ń lọ tìrìntìrìn fún lẹ́nu àwọn tí ní ọkàn àwọn tí àbí lọ́nà fún sókè afẹ́ ló ń bi eléyìí òní pé wàrà tó ń jáde látara àwọn ẹranko wọ̀nyí kódà látara ọmọ ènìyàn ó ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ àwọn nǹkan téèyàn bá jẹ àwọn nǹkan ẹni yóò padà mixi mẹ́ẹ̀jẹ̀ látara rẹ̀ òun ni wàrà ó ti jáde ọlọ́run bá subhanahu wa ta'ala òun ni ó ń ṣètò eléyìí lára gbogbo ẹ̀dá rẹ̀ so nígbà tí wọ́n ti extract wàrà jáde láti inú ẹ̀jẹ̀ látara àwọn nǹkan tá à ń jẹ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àwọn nǹkan tó ń wúlò fún ara wa náà ta fi ń lókun àwọn kan yóò padà mixi mẹ́ẹ̀jẹ̀ náà ni látara ẹ̀ ni ó ti wúlò fún wa so bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ní èèwọ̀ ní ẹ̀jẹ̀ fún wa láti jẹ gẹ́gẹ́ bí ti ọlọ́run bá subhanahu wa ta'ala tó sọ pé hurrimat alaykumul maytatu wad damu wa lahmul khinzir ọlọ́run ní òun ṣe léèwọ̀ fún yín alimẹ́tẹ́tù òkú bete wàdàmù àti ẹ̀jẹ̀ wàrà tá a dẹ̀ mú ọlọ́run ọba ní wà ìnàlẹ́kùn fi ànàmìlà ìbùrọ̀tà nùsùkì kò mímà fi ibùtò nìyí mímbẹ́yìn ní farisin wàdàmìn labanan khalisan sa'igan lè ṣàkùbí so ọlọ́run ọba jẹ́ ká wípé wàrà yìí látara bọ́tọ̀ màálù àbírà nkúmi àbí àgbò látara bọ́tọ̀ wọn òun ni wàrà tó ń jáde lára wọn àti ẹ̀jẹ̀ òun ni wàrà yẹn ó ti ń jáde látara bọ́tọ̀ àtẹ̀jẹ̀ òun làwọn nǹkan wọ̀nyí ti ń jáde ṣùgbọ́n tó bá bèrè kí ni ìdájọ́ wàrà á ní halali ni lọ́lọ́ba subhanahu wa ta'ala fi pè ní labanan khalisan sa'ihan wàrà tó pure tó ń gbó jẹ́ pé kí ni ẹ̀jẹ̀ nǹkan tó jẹ́ ẹ̀gbìn ni ṣùgbọ́n wàrà tó jẹ́ sáà ìranù tó jẹ́ nǹkan tó ń lọ tìrìntìrìn lọ́nà fún tó jẹ́ xaalisọ̀n tó pure òun jáde látàrí eléyìí lára àwọn nǹkan tí ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́sìn tí wọ́n lò láti lè fi ṣe píríncípù pé tí istihala bá ṣẹlẹ̀ òun náà ni kí nǹkan ní kó change láti situation kan bọ́ situation ni àáfún ní ìdájọ́ situation tó bá ń bẹ̀rẹ̀ tabatun wa kò ju èmi tí èèyàn bá jẹ àwọn fruits ó jẹ date àbójẹ apple àbójẹ pineapple ó jẹ gbogbo ẹ táwọn nǹkan yẹn bá lọ nínú rẹ ní yóò padà lọ di ìgbẹ́ tí ó jáde lára náà apple àtàwọn nǹkan tó jẹ yẹn ló padà di ìgbẹ́ yìí apple nǹkan tó wà halal ni ìgbẹ́ ni nǹkan tó di nǹkan haram ni so tí nǹkan tí ó da tó bá change sí nǹkan tí ó da ìdájọ́ rẹ̀ náà là á fún tí nǹkan tí ó da tó bá change sí nǹkan tó da ìdájọ́ ètò da náà là á fún jẹ́bi jẹ́ pé nǹkan tó da tó bá di nǹkan tí ó da mọ́ kò da mọ́ náà nìyẹn so lórí eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn wa ni ẹ̀jẹ̀ tí wọ́n mix papọ̀ máwọn nǹkan tán prósẹ́sì oúnjẹ tó padà wá di nǹkan aláàlí ní ìdájọ́ rẹ̀ náà là fún a ní nǹkan yẹn ni ó ti undergo àwọn chemical processing nǹkan tó ṣe é pé processing yìí ni ó ti sọ di nǹkan mi náà níbi tí ìṣù wá wà ní pé ṣó tọ́ fún mi gẹ́gẹ́ bí mùsùlùmí kí n máa processing nǹkan tí ọlọ́wọ́ bá tó ṣe léwọ̀ eléyìí kò tọ́ nísìn kí n mú ẹ̀jẹ̀ kí n wá dà á pọ̀ mọ́ nǹkan kan kí n mo fẹ́ sọ di nǹkan míì eléyìí wa bẹ́ẹ̀ náà ni irú ọtí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tá a máa ń jẹ irú ṣokoléètì nǹkan kan mara wọn ló ní pàṣẹ́ntéèjì kan àbí pàṣẹ́ntì kan nínú akọ́ọ̀lù wa ń bẹ ẹlòmíì eléyà kódà mú bá igbóṣe òun lè jẹ àbò òun lè tó bá ṣe pé nǹkan yẹn ò lè intoxicate ní condition tó wà yẹn nǹkan halali ni kò bá jẹ́ pé kí ni ó one percent or zero point kìíní kan percent alcohol nínú lópin ìgbà tó bá ṣe pé ní situation tó wà yẹn kò lè intoxicate kò lè smell intoxicant nǹkan halali ni ṣùgbọ́n bí tí problem wà ní pé ṣé mo lè mú alcohol kí wọ́n process ẹ̀ láti lè fi result sí chocolate yẹn mùsùlùmí ó kì í ṣe yẹn torí pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ọlọ́run ọba tó ṣe ọtí léèwọ̀ àwọn èèyàn kan tí ó ṣe yí pé àwọn sì ní ọtí lé ní tó pa wọn láṣẹ ni pé kí gbogbo wọn dànù ìtì pa wọn láṣẹ òun ni kí gbogbo wọn dànù in fact ó léyìn ẹ̀kan tó ṣe yí pé ọtí tó jẹ́ àtàwọn ọmọ òru kan tí bàbá wọn fi í fún wọn ní lè pè ní ogún wọn arákùnrin lọ bá nàbẹ̀wá muhammad sallallahu alaihi wa sallam yìí pé ọtí àwọn ọmọ òrukàn ń bẹ lọ́wọ́ mi anam sallallahu alaihi wa sallam ní da gbogbo ẹnu ṣùgbọ́n ṣe pé nǹkan tí wọ́n lè process ni kó fi di bí irú vinegar for instance ní ìtànpé ní hall anábìyó sọ pé kọ́ process yẹ ṣùgbọ́n ní kọ́ dànù ni so lẹ́yìn sọ fún wa wípé kò tọ́ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí láti process nǹkan haramu kálá fẹ́ sọ di halal bọ́ kálá àwọn kẹfẹ́rí kan ṣe é àwọn process nǹkan aráàmù ni ó padà wá jẹ́ pé nǹkan tó result látara aláàlè ni ṣáàlè jẹ́ so eléyìí in tó tẹ̀wọ̀n òun àlè jẹ́ eléyìí dẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló kó sínú ẹ̀ most àwọn drugs tá à ń lò wọ́n á lò ní percentage kan nínú àbí percent kan nínú alcohol onílára. lára so ànímọ́dá aláàmù wípé wọ́n ti ló ní akọ́ lára àbó ní kinní kan lára bí ọ̀gọ̀rọ̀ àwọn míì ṣe máa ń ṣe ẹlòmíì àálùn tara fún islam ṣùgbọ́n ìtara yẹn náà kò rí ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó fẹ́ sọ wípé ẹ avoid nǹkan yìí torí pé ó ní percentage nǹkan báyìí nínú àbó ní kinní kan nú àwọn nǹkan tí ó gbádànù yóò pọ̀ gan bẹ́ẹ̀ ni alhamdulillah èyí a mọ̀ sí principle istihala nìyẹn ó ti gba nǹkan yẹn kọjá nǹkan yẹn ti change sheikh islam ibn taymiya rahimahullahu ta'ala majmu fatawa wọn ṣàlàyé púpọ̀ lórí pé kí nǹkan kúrò láti stage kan bọ́ stage mi irú àpèjúwe ẹni àwọn oúnjẹ tá ń jẹ tó jẹ oúnjẹ halali tó bá ti di pé ó ti gbẹ́ ni ó ti di ẹ̀gbin bẹ́ẹ̀ náà ni irú wàrà tí a ń sọ ìpìlẹ̀ òun ni pé látara ìgbé àtẹ̀jẹ̀ òun ló ti jáde gẹ́gẹ́ bí tọ́lọ́wọ́n subhanahu wa ta'ala tó sọ fún wa so principle istihala principle tó pàtàkì púpọ̀ ni ṣùgbọ́n ṣé mo lè mọ process nǹkan haramu láti sọ di nǹkan halali eléyìí ni tí ó tọ̀ ṣùgbọ́n tí nǹkan yẹn bóyá ó di fúnra rẹ̀ eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ló fi jẹ́ pé lásìkò anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tí ọtí tó bá di khallu tó di vinegar ìdájọ́ vinegar náà nù wá tó bá dì í fúnra rẹ̀ tó bá di fínígà fúnra rẹ̀ ìdájọ́ fínígà tó jẹ́ halal nù wá fún ṣùgbọ́n bẹ́ẹ̀ pé ìyẹn fẹ́ process ẹ̀ ni anabi sọlá asalamu aláwọ̀ wọn láti process ẹ̀ láti di fínígà ni tí kẹfẹ́rí bá wá ṣe in tó produce tó ṣe wípé àsìn tí wọ́n ṣe pé àwa a collaborate pẹ̀lú ẹ̀ láti pé kó sọ nǹkan haram di nǹkan aláàlì ìyẹn ló bí ìdájọ́ páwa náà la ṣe fúnra wa ló jẹ́ ṣùgbọ́n ká nípò òun ló ṣe é fúnra rẹ̀ àwa wá rí àrí chocolate for instance àbí àrí drink kan àwa ni ó ní zero percent kìíní kan zero point kìíní kan percent alcohol ìtawọ̀ bèèrè ni pé ṣé bó ṣe wà yìí ni ṣó lè intoxicate tó bá lè intoxicate ìdájọ́ ọtí ó ti bá tí ò bá lè intoxicate ní ẹ̀yàn àti kìíní kan zero percent kìíní kan zero point kìíní kan percent kìíní kan mọ́ a ní láti mọ̀dára aláàmú olórí yẹn torí pé in tí ó wà nílẹ̀ yìí kò ń ṣe nǹkan tí ó lè intoxicate a percent tán fi sí yẹn nínú alcohol ni ó ti undergo process tó yẹ pé ó ti change ẹ̀ kúrò ní nature tó wà di nǹkan mi eléyìí nǹkan tó pàtàkì púpọ̀ ni so kí là ń try láti ṣàlàyé fún wa òun ni pé àwọn adìẹ tá à ń sọ wọ̀nyí pé wọ́n mix ẹ̀jẹ̀ mọ́ oúnjẹ tí wọ́n ń fún wọn tó bá ti pé ó ti di pé nǹkan yẹn ni ó change kúrò ní condition ìtààmọ̀sẹ́jẹ́ ó ti di nǹkan mi pẹ̀lú chemical processing tó lọ eléyìí a lè sọ wípé nǹkan haramu ni pẹ̀lú gbogbo ẹnu so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ tó yẹ kí a mọ̀ torí pé à ń rí mú àwọn ọmọ ìyá mi tó ṣe wípé wọ́n ń wú àwọn nǹkan báyìí lẹ́yìn pé gbogbo àwọn adìẹ táwọn èèyàn sin sin yẹn a lè jẹ kí ló dé wọn á ní ẹ̀jẹ̀ ń bẹ lára àwọn nǹkan tí wọ́n ń fún wọn jẹ bẹ́ẹ̀ náà ni ẹlòmíràn sọ ẹ lè mú àwọn drinks kọ̀ọ̀kan torí pé ó ní so and percent alcohol nínú ẹ lè jẹ àwọn nǹkan kan báyìí torí pé ó ní nǹkan báyìí báyìí báyìí nínú bẹ́ẹ̀ làwọn kan wọ̀nyí nìkan ti undergo àwọn processes kan tó ṣe wípé a lè pè é ní nǹkan tó jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àwọn kan wọ̀nyí nǹkan tí ó pàtàkì ni lára àwọn nǹkan táyà máa sọ wá ní òkè eh, pepsi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó kàn tí kìnnì kan pepsi ẹ̀sùn eh, yìí kìnnì ni wọ́n sọ̀rọ̀ kìnnì kan ẹlẹ́dẹ̀ wà bí kìnnì so àwọn eh, perfume kan tẹ́ ń lò ó kàn tí amount of alcohol eléyìí eléyìí eléyìí so ilẹ̀ ọkùn èyí almost gbogbo nǹkan òun ni wọ́n pè ní haram ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń sọ yìí nìyí ó ti di pé wọ́n undergo àwọn processes kan tó ṣe wípé a lè pè wọ́n ní orúkọ tá ń pè wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ so ṣùgbọ́n yìí tí kò dá òní kí mùsùlùmí kó participate níbi irú nǹkan bẹ́ẹ̀ àbí kó collaborate àbí kó náà pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ sọ ọ́ di nǹkan mi ṣùgbọ́n tí ò bá bá wọn ṣe tó ṣe pé tó ń rí òní nǹkan yìí nìyí so èyí tí wọ́n dẹ̀ fi kún ní percentage nìyí Abin nkankan kò ń ṣe nǹkan intoxicate abin nǹkan tá a lè sọ pé ẹni yìí ni oúnjẹ ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ a lè lè kókó lórí irú ilé so ìgbà tí abu musa al-ashari tó pe arákùnrin yìí pé kó join àwọn láti jẹ adìẹ arákùnrin yẹn sá ó dẹ̀ sọ ọ̀rẹ́ bó ṣe mẹ́lẹ̀ bá wá pé rízìn tán wò fẹ́ fi jẹ́ onígbòjìrì tó ń jẹ nǹkan ẹ̀gbin so ìyẹn dẹ̀ sọ fún pé òun rí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó ń jẹ adìẹ so ó dẹ̀ mọ̀ pé ó máa ń jẹ nǹkan ẹ̀gbin lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n ká ní pé nǹkan tó ń jẹ nǹkan ẹ̀gbin ní kìíní bẹ́ẹ̀ ni so ìyẹn ni yóò jẹ́ nǹkan tí ó jẹ́ haram sọlọ́ jẹ́ pé abdullahi bin umar radallahu anhu tó bá rí ẹranko pàtàkì lọ irú adìẹ tó jẹ tó yẹ pé ó ń fìdí lórí ẹ̀gbin ni ó máa ń dè mọ́lẹ̀ fún ọjọ́ mẹ́ta yóò fún láwọn oúnjẹ gidi jẹ so that kìíní ẹ̀ nìyí yóò jẹ́ nǹkan tí ó ti ní lápá lára rẹ̀ tó bá ṣe pé bí màálù ni àwọn afá mi ní ọjọ́ méje àwọn míì ní forty days àti rànkúmí náà ni wọ́n fi fún un lóúnjẹ ní oúnjẹ gidi tó jẹ́ oúnjẹ aláàbí yàtọ̀ fún nǹkan ẹ̀gbin tó ṣe pé ń fìdí lórí ẹ̀ with this yóò di pé ẹran rẹ̀ ti di nǹkan tí ó wà pọ̀mísíbù fún wa láti jẹ. عن ابن عباس رضي الله عنهما لا تضع عبد الله مع عباس طلب عين سنة بباره أن النبي صلى الله عليه وسلم أني نبي محمد صلى الله عليه إذا كان أحدكم طعاما فلا يمسح يده حتى يلعقها أو يلعقها tí a kan ní bá jẹun ó jẹ oúnjẹ rẹ̀ tán kó má fi nǹkan nu ọwọ́ rẹ̀ àbí kó má ti fọwọ́ rẹ̀ àfi kó lá ọmọ níka rẹ̀ tó fi jẹun àbí kó fẹ́ lómi ìlà ìyẹn ni tí ó bá ní ìkórira fún un ṣùgbọ́n pé ká jẹun kí àṣẹ́kù bóúnjẹ ta jẹ kó sì wà ní ọmọ níka wa kó wà níbi àtẹ́lẹwọ́ wa káwa lọ fọ́ dànù eléyìí kò bá súnà nábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam kò bá mu bí ìgbà téèyàn ń ṣe nǹkan lófò ni bí ìgbà téèyàn appreciate orí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ló fi sọ nínú ọ̀rọ̀ ẹ̀mí ìpè fa inna ahdakum la yadiri fi ayi ta'amihi kanat albaraka torí pé ẹlòmí ni yóò mọ bí tí alibarika tó ń bẹ bí oúnjẹ rẹ bí a tó lọ fọdànù yẹn náà alibarika oúnjẹ tó ń jẹ ó lè fọdànù so oúnjẹ tá a bá jẹ lára sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam òní kálá ọwọ́ wa kálá ọwọ́ wa kákan máa fi nǹkan nù bẹ́ẹ̀ àbí ká fọdànù sọdọ́ bíi pé tá a bá ń jẹun tí oúnjẹ wa bá jábọ́ lókùn àti ó máa ń kó jábọ́ síbi ẹ̀gbin nìyẹn tó gbé nǹkan tá a lè mú ni tí ó ṣe pé ó máa kó yẹ̀pẹ̀ ètò dání ká jẹ torí pé tá a bá fi ilẹ̀ bẹ́ẹ̀ fún ṣọ̀tàn ni gẹ́gẹ́ bí tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ti ó sọ so eléyìí nǹkan tí a gbọ́dọ̀ máa appreciate ni. òní ká má jẹ ẹni tí ó kama wasteful oúnjẹ ká má dànù kọ́lọ́mọ bá kó ṣàánú ẹlòmíì kò ko ṣe wípé kò pọn ọwọ́ lá kò o ṣe pé oúnjẹ rẹ̀ ó jábọ́ òfilẹ̀ àmọ́ iye oúnjẹ làálọ̀ kan le bi pa tí wọ́n rí jẹ ẹlòmíì òrò oúnjẹ òjọ́ jẹ kò kan lójúmọ́ jẹ àwádẹ́rí oúnjẹ mẹ́ta àdẹ̀níyà ń jẹ wá ní nàìjíríà kọ́lọ́mùbà kí ó ṣàánú wa àwọn ọlẹ́mí inú àwọn alárúbá pàtàkì lọ́nà àwọn gulf eh, countries kọ́lọ́mùbà kó ṣàánú tábà pa ẹran báyìí àbí adìẹ ni wọ́n rà mú ọ̀rọ̀ ajẹ díẹ̀ ń bẹ́ ìyókù ní kùmáàmà ni mú lọ sọ sílé ilẹ̀ ni so kọ́lọ́mùbà kó ṣàánú bẹ́ẹ̀ ni àmọ́yé àwọn èèyàn tẹ́bi ń pa tí wọ́n ò ń jẹjẹ sọ kí ẹ jẹ dédé tó lè jẹ ó bẹ́tà tó pé kó gbé síwájú gákìá pé pé tí ó padà wá ṣe ń bẹ̀ náà ni pé yóò fọwọ́ gun díẹ̀díẹ̀ bọ́ ti fọwọ́ gun tán yóò mú yóò lọ sọ yókù sílé ilẹ̀ eléyìí yóò kì í ṣe ìwà mùsùlùmí gidi ìwà mùsùlùmí gidi òun ni pé tá a bá ń jẹun ká pọn ọwọ́ tá a bá ń jẹun tí oúnjẹ wa bá bọ́lẹ̀ ká àti mú àfi tó bá yẹ kó bá jábọ́ síbi tí yẹ̀pẹ̀ ti mix mọ́ lókù tó ṣe pé a lè sẹpẹrẹtì méjèèjì àpò jábọ́ síbi ẹ̀gbin ṣùgbọ́n kò kàn jábọ́ lásán torí pé ó ti jábọ́ mi ìfẹ́ mu eléyìí ó kì í ṣe ìwà tí ó da anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó discourage wa gidigidi lórí irú nǹkan báyìí so eléyìí náà lára àwọn nǹkan tí ó pàtàkì kí aṣàkíyèsí ká dẹ̀ ṣe àtúnṣe rẹ̀ ni so àwọn ọ̀rọ̀ tí a fa mú wá nípa babul atrima òun lélẹ̀ ṣùgbọ́n generally a fún wa ní àwọn principles kọ̀ọ̀kan tá a fi máa ma àwọn nǹkan tó ṣe wípé ó jẹ́ èèwọ̀ nínú àwọn ẹranko tá a gbọ́dọ̀ náà jẹ àkọ́kọ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa ká máa jẹ gbogbo ẹranko tó bá fi lè ní ọ̀gàn tó fi ń dẹ̀dẹ̀ àbó ní èékánná tó fi ń dẹ̀dẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí abdullahi bin abbas radiyallahu anhu bó ṣe gbọ́ wá ó ní náà nabiyu sallallahu alayhi wa sallam an kulli dinabi min asiraci wa kulli dimi khulabin min at-tayyib oríṣi ọlọ́run bá kọ̀ fún wa ká máa jẹ kúlù dínà bíi mina síra gbogbo ẹranko tó bá ti jẹ́ àbíjàwara tó ń fi yín ọ̀gàn rẹ̀ tó fi ń dẹ́dẹ́ tí o bá fi yín ọ̀gàn rẹ̀ dẹ́dẹ́ eléyìí nǹkan tí a lè jẹ ni ló fi jẹ́ pé àbọ̀bọ̀rọ̀ àyánà nǹkan tá a lè jẹ ni torí pé yín ọ̀gàn rẹ̀ kò fi ń dẹ́dẹ́ yín ọ̀gàn rẹ̀ kò fi ń dẹ́dẹ́ bẹ́ẹ̀ náà làwọn ẹranko míì tàfara jọ bẹ́ẹ̀ bẹ̀rù etí àwọn alárúbáwá ń pè ní àlùwábà òun náà ó fẹ́ jọ bí àwọn bí ọmọ ajá báyìí ṣùgbọ́n kò ń ṣe ajá so irú òun náà ó ní kíní bí eyín ọ̀gbìn ṣùgbọ́n kò ń fi dẹ́dẹ́ so ẹranko tó ní eyín ọ̀gbìn tó fi dẹ́dẹ́ èèwọ̀ ni fún wa láti jẹ́ kìnìún a lè jẹ ẹkùn a lè jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹranko tó ṣe kó ní eyín ọ̀gàn tó fi ń dẹdẹ eléyìí náà la lè fi jẹ olóńgbò a lè fi jẹ olóńgbò torí pé kí ni ó ní eyín ọ̀gàn tó fi ń dẹdẹ wàkúlù di mi xilabi náà kọ́ yìí bákan náà àwọn ẹyẹ tí wọ́n ní èékánná tó ń dẹdẹ ní ìta àmọ̀ àṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn eh, ẹyẹ tí wọ́n jọ àrùjẹ wọn torí pé kí ni anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó kọ irú àwọn nǹkan báyìí fún wa àwọn afẹ́sí ń gbà mí wọn fẹ́ mọ́ mú kí ni wisdom tó wà behind the kìíní náà àwọn mí nítorí pé àwọn ẹranko yìí ni wọ́n jẹ́ ẹranko tó le lẹ́dà so ìjẹ́ ẹranko tó le lẹ́dà eléyìí ó ṣeé ṣe kó ní ìlápa lára ìwọ ẹni tó ń jẹ wọ́n ṣe jẹ́ abìjàwara tán lé kókó ní ẹ̀dá yẹn ẹni tó bá ń jẹ́ ó súnmọ́ kí eléyìí ní ìlápa lára ẹ̀ náà bó tiẹ̀ jẹ́ pé eléyìí kò ń ṣe nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ kategorikali àbí anabuwa muhammad sallallahu alaihi wa sallam tó sọ kategorikali ṣùgbọ́n èèyàn á máa gbọ́ yé ń bẹ̀ náà díẹ̀díẹ̀ ṣùgbọ́n kókó bẹ̀ ni wípé ẹ̀rí ti wá wípé àgbọ̀rọ̀ jẹ wọ́n so káàṣẹ̀ máa retí pé ẹ̀rí wo ló sọ wípé a lè jẹ kìnìún a nídìí ẹ̀rí tó láà lè jẹ kìnìún àti rí nǹkan tó mú kó sí abẹ́rẹ́ kúlù dínà bí mìíràn sì bá gbogbo àwọn ẹranko àbíjà wa tó ṣe wípé wọn yoga iyán ọ̀gàn tán fi ń dẹdẹ òkúlẹ̀ rí mìkìlá bíbí náà pọ̀ yìí àti àwọn ẹyẹ tí wọ́n ní èékánná tán fi ń dẹdẹ tábàlẹ̀ èékánná tán fi dẹdẹ na eléwé ẹyẹ bẹ́ẹ̀ àlìjẹ́ lópin bàtà àbárí tẹ́ksì kan tó ṣe wípé ó specify rẹ̀ àbí ó fi sun abẹ́ principle mi náà lára rẹ̀ òun náà ni áyà tí a kà fúnra wa lẹ́ẹ̀kan ọlọ́ọ̀bá سبحانه وتعالى ويحل ni الطيبات làwọn tọ̀yìbát wàyọ̀hàrímù alẹ́mú kábàáyìs àwọn nǹkan tó jẹ́ tọ̀yìbát àwọn nǹkan tó dá anabi ń ṣe lẹ́tọ̀ fún wa wàyọ̀hàrímù alẹ́mú kábàáyìs àwọn nǹkan tó jẹ́ kábàáyìs ó ṣe lẹ́wọ̀ fún wa so àwọn kábàáyìs ó ní àwọn nǹkan ẹ̀gbin àtàwọn nǹkan tó ṣe pé yóò ní ara lára àbí yóò ní wá lára ńgbà tí a bá so ẹ̀sìn òní ní ká máa jẹ nǹkan tó ṣe wípé yóò ní wá lára ló fi jẹ́ pé poison èèwọ̀ ni fún wa láti jẹ poison àwọn ẹranko tó ṣe pé jíjẹ wọn bí ìgbà tá à ń jẹ poison náà ni èèwọ̀ náà ni fún wa bákan náà àwọn ẹranko tí wọ́n jẹ́ ẹ̀gbin èèwọ̀ ni fún wa láti jẹ náà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ò bá dárúkọ ẹlẹ́dẹ̀pá àgbọ̀dọ̀ jẹ́ òun bá fúnra ó kò sí abẹ́ alkhabais ló fi jẹ́ pé àwọn ẹranko tó ṣe wípé orí òkú gbete làwọn máa ń fìdí lé lórí tiwọn irú àwọn ẹranko bẹ́ẹ̀ abẹ́ khabais ló wá àgbọ̀dọ̀ jẹ wọ́n àgbọ̀dọ̀ jẹ wọ́n ni so ló fi jẹ́ pé àwọn ẹranko tó ń fìdí lórí àwọn òkú gbete ẹ̀gbin náà ń fìdí lé lórí so gbogbo tó bá ti ń fìdí lórí nǹkan ẹ̀gbin tó ṣe pé nítorí láìlé lórí nìyẹn àgbọ̀dọ̀ máa jẹ irú ẹranko bẹ́ẹ̀ so tá a bá ti rí ẹranko kan tó ṣe pé tóun máa ń jẹ òun ni àwọn òkú ń ni máa jẹ káàkiri so a gbọdọ̀ máa jẹ̀rọ àwọn ẹranko bẹ́ẹ̀ àbí irú àwọn ẹyẹ bẹ́ẹ̀ bíi gúnugún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn ẹyẹ tó ṣe pé àwọn nǹkan táwọn máa ń jẹ òun náà ni àjíyà àwọn òkú ń so irú ẹranko bẹ́ẹ̀ ní tá a gbọdọ̀ máa jẹ ni bákan náà lára àwọn nǹkan tí a gbọ́dọ̀ jìnà sí ní àwọn nǹkan tó ṣe wípé ọlọ́run subhanahu wa ta'ala ti dárúkọ ti tiwọn tẹ́lẹ̀ ẹ̀rìn ẹlẹ́dẹ̀ a gbọ́dọ̀ jìnà sí torí pé ọlọ́run subhanahu wa ta'ala ó ti dárúkọ rẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ti dárúkọ rẹ̀ pé ẹ̀gbin ni a gbọ́dọ̀ jìnà sí so gbogbo àwọn nǹkan wọ̀nyí ètí a ní láti mà ní wọn so àwọn nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala ti òṣèlé wọ̀ fún wa náà lára àwọn nǹkan tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó ṣèlé wọ̀ fún wa náà àbí tó láà gbọ́dọ̀ pa wọ́n àwọn nǹkan ẹ̀rẹ́ nǹkan tá a gbọ́dọ̀ jẹ ni ti ní ẹ mọ́ parọ́ àwọn nǹkan báyìí ẹ má pa nǹkan báyìí ẹ má pa nǹkan báyìí ó túmọ̀ sí pé kí ni àwọn nǹkan yẹn àgbọ̀dọ̀ jẹ so bẹ́ẹ̀ làwọn nǹkan tó bá ní ká pa tó pa wá láṣẹ pé ẹ pa wọn àwọn nǹkan iná nǹkan tá a gbọ́dọ̀ jẹ ni bí ìgbà tó sọ yìí pé ó ní hamsun luktarna filhilli wal haram ìran kan márùn kan bẹ tó ṣe pé ẹ bá àmọ́ ṣiṣẹ́ ájì lọ́wọ́ tẹ bá rí wọn ẹ pa wọn ó túmọ̀ sí pé kí ni àwọn nǹkan wọ̀nyẹn nǹkan tí kò dáa nítorí pé ẹ̀kọ́ tó kọ́ wa òun ni pé kò tọ́ fún wa láti máa dẹdẹ nígbà tá a bá ń ṣiṣẹ́ ájì lọ́wọ́ tàbá dẹ̀ ń dẹ́dẹ́ à ń dẹ́dẹ́ nítorí pé a fẹ́ jẹ àwọn nǹkan wọ̀nyẹn ni so ìgbà tí ò bá tọ́ fún wa ká máa dẹ́dẹ́ nígbà tí a bá ṣiṣẹ́ ájì lọ́wọ́ tó wá sọ fún wa pé ká pa àwọn nǹkan kan àbá àmà ṣiṣẹ́ ájì lọ́wọ́ ni ó túmọ̀ sí pé àwọn nǹkan yẹn kò ń ṣe nǹkan tí a gbọ́dọ̀ jẹ so lára àwọn nǹkan wọ̀nyí òun náà ni tí anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tí ó dárúkọ ajá alaakur tó jẹ́ ajá gbogbológi onítàbárí wọn ká pa wọn fil-hilli wal-haram lára rẹ̀ náà ni al-idia ìran ẹyẹ kan ni tí wọ́n pè ní káìtì Ànábì sallallahu alaihi wasallam ní kí a pa wọn lára rẹ̀ òun náà ni al-aqrab àkekèé ó kí a pa lára rẹ̀ òun náà ni lára nǹkan tí Ànábì tó dárúkọ òun ni al-fara ní ọ̀sẹ̀ tí ó kọjá bára sọ̀rọ̀ nípa èkúté àbí eku ìran eku ìkẹta àgbọ̀rọ̀ jẹyìn eléyìí náà òkété náà fọ́ọ̀lù sí abẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀yà náà fẹ́ fọ́ọ̀lù sí abẹ́ rẹ̀ sọ àwọn ìran kan wọ̀nyí ìran kan náà ni wọ́n tó ṣe pé gbọ́dọ̀ máa jẹ wọ́n torí pé kí ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní kí في filhili walhara so lára rẹ̀ náà ni alhaya ejò ejò lára nǹkan tí a gbọ́dọ̀ máa pa ni bó tiẹ̀ jẹ́ pé ejò gan fúnra ẹ̀ ní oní ọ̀gàn so ó ti kó sí abẹ́ píríncípù tọ̀hún tá a dárúkọ tẹ́lẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn èèyàn máa ń jẹ ìjẹ olóńgìní ni àbí ìjẹ ejò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan táwọn èèyàn máa ń jẹ ìmí kó sí abẹ́ principles méjì èmi abẹ pírísìpù kan so gba àwọn nǹkan wọ̀nyí nǹkan tí a gbọdọ̀ máa jẹ ni wọn anabuwa muhammad sallallahu alayhi wa sallam wọn bèèrè lọ rẹ nípa adifda adifda òun náà ni ìkọ̀ǹkọ̀ kọ̀ǹkọ̀ ṣáàlì jẹ́ anabi sallallahu alayhi wa sallam ni ẹ mọ́ pa ìyẹn kan lọ bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam ipe òun fẹ́ ọmọ ń pa kọ̀ǹkọ̀ a máa fi ń ṣe ìwòsàn fún àwọn àrùn kan anamisọlọ asalam náà kọtìlì oníkàmọpà ebo ṣe ń bẹ nínú muslim imam ahmed àtàwọn tirami oníkàmọpà so eléyìí tánimsọlọ asanba ní kàmọpà ó ń ṣòpé kí ni àwọn nǹkan yìí wà fún consumption wa so irú ẹni abdifda ìkọ̀ǹkọ̀ náà tabawo ìkọ̀ǹkọ̀ àti ọ̀pọ̀lọ àwọn méjèèjì ní wọ́n jọra wọn ṣùgbọ́n ìyàtọ̀ bẹ lára àwọn méjèèjì díẹ̀ ìkan wà poisonous ìkejì wà poisonous ọ̀pọ̀lọ wà poisonous ní jíjẹ so ó tún kó sí abẹ́ wàyùhárìmọ̀ àléyìnmú kàbáyìí ó ṣe léwọ̀ fún wọn àwọn nǹkan tí ó da afára so ọ̀pọ̀lọ kó síbẹ̀ ìkọ̀ǹkọ̀ òun ò wà poisonous àwọn èèyàn ń jẹ́ delicacy ni ṣùgbọ́n àrẹ sọ̀lọ́ asálám ní ẹ má pa so ó túmọ̀ sí pé kí ni kódà kẹ ẹ fẹ́ lò fi ṣe ìwòsàn ẹ gbọ́dọ̀ pa so ó túmọ̀ sí pé nǹkan tá a lè jẹ ni kò ń ṣe pé torí pé ó jẹ́ nǹkan tí ò wúlò fara kọ́ ṣùgbọ́n ọlọ́run subhanahu wa ta'ala ó ṣe é léèwọ̀ fún wa fún ìdí kan sí fún ìdí kan sí náà ẹlòmí ò lè ṣòpìyà láàrin rẹ̀ kódà ní èdè òyìnbó tá a bá rí àwọn ọ̀pọ̀lọ́ tán rí ẹlòmí frog tó bá wá rí kọ̀ǹkọ̀ yóò pe toad ṣùgbọ́n tó correct ní reverse ni toad òun ni èyí tá a rí tó wà poisonous tá de frog ni èyí tí a máa ń jẹ èyí tí àwọn èèyàn ń jẹ ìyẹn ni frog ní èdè òyìnbó ṣùgbọ́n the other one tá a kì í jẹ tó wà poisonous ìyẹn ni methode ni so ẹlòmíì tó bá rí wọn kò lè ṣe òǹpinya láàrin àwọn méjèèjì ní ìwúlá lè jẹ ìwúlá lè jẹ méjèèjì là lè jẹ ṣùgbọ́n ìkan ó wà poisonous ìkejì àwọn èèyàn máa ń jẹ ṣùgbọ́n ẹ̀sìn kò fẹ́ ká jẹ tó lọ bá nígbà wa muhammad sallallahu alaihi wa sallam báwọn máa ń pa wọn àwọn máa fi ń ṣe àwọn òòsàn so anabi wa muhammad sallallahu alaihi wa sallam náà kọ́pì oníkanná pa wọn tòdó ẹ pé nǹkan tí yẹn fi ń ṣèwòsàn fún ara tán bá ní ká máa ń lò bó wa nìkan tá a fẹ́ jẹ bó ni nǹkan tí a fẹ́ jẹ tó bá yẹ kí wọ́n lò kankan anabi sallallahu alaihi wa sallam ní ká máa ń ni nǹkan tí a ń jẹ torí pé ìwà ara ìgbà míì ó ju àkànfẹ́ jẹun lọ níta lè jẹ́ pọ̀ ṣùgbọ́n nǹkan lè fi ṣe ìwòsàn fún ara àwọn nǹkan ẹ kéré so ló jẹ́ pé kò ṣe gbogbo nǹkan náà ni ó jẹ́ ìwòsàn fún ara àwọn nǹkan tó jẹ́ ìwòsàn fún ara àwọn èèyàn díẹ̀ díẹ̀ ni wọ́n ma àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà sọ̀lá sálám náà kọ̀tì ni ẹ̀ mọ́pa wọn ni so tó túmọ̀ sí pé a lè jẹ ìpọ̀npọ̀ so eléyìí lára àwọn nǹkan tí a tún fẹ́ fún wa gẹ́gẹ́ bí general principles tí a ní láti mọ̀ kún àwọn nǹkan tí ọlọ́wọ́ bá dárúkọ nínú alukur'an karim àbí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí ó dárúkọ so eléyìí ní ṣókí àwọn nǹkan tí a fi parí ọ̀rọ̀ al-at'ima kí a tó bọ́ sí ọ̀rọ̀ nípa asọ́ìj òun náà ni ìdẹ́dẹ́ so nígbà tá a bá ti mọ̀rọ̀ àwọn ẹranko wúlá jẹ́ ìwúlá jẹ́ tá a bá rí wọn afẹ́dẹ́dẹ́ wọn àámọ̀rú yìí tá a lè dẹ́dẹ́ èyí tí a lè dẹ́dẹ́ sọ̀rọ̀ aláwọ̀ alam wasọ́lá aláwọ̀ ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم Thank you nam alhamdulilah wasalaatu wasalaam ala rasulillah ibaad ẹran ọ̀bọ àbí nàkí àwọn eléyìí náà ìran kan náà ni wọn ẹnu àwọn afẹ́sìn kò lórí pé a lè jẹ wọn gẹ́gẹ́ bí alimami ibn kudama rahimahullah ta'ala bí wọ́n ṣe sọ nínú tíra àwọn alimohuni so ẹnu àwọn afẹ́sìn kò lórí pé a lè jẹ ọ̀bọ so wàláwàá. نعم نعم ṣé èèyàn lè jọ àwọn ìmọ̀ tó máa ń gbé àṣùgbà for example tó máa ń gbé ní six o'clock ṣé ní weather like na ṣé èèyàn ṣé tó bá kí wọn six o'clock ó ní right láti six o'clock. naam alhamdulilah wa salatu wa salam ala rasulillah wa baati náà àsìkò irun nǹkan tí ó pàtàkì ni gẹ́gẹ́ bí tí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tó sọ pé ní sọlá takána ta'ala ìmọ̀kùnrin náà kìtàbà mọ́kùtà pípé irun nǹkan tí a fi àsìkò sí ni kò ń ṣe nǹkan tí a kì nígbà tó wù wá sọkọ́lọ́ wa kó ṣàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí wa àti àwọn ìmọ̀ọ́mù wa wọ́n ti fíksì irun kọ̀ọ̀kan sí àsìkò táwọn owó píàmù irun zúrì wọ́n fi ṣe aago méjì bó tiẹ̀ jẹ́ pé ìyẹn ní ó ń bá mu ní gbogbo àsìkò irun àsìkò wọ́n fi ṣe sí aago mẹ́rin ìyẹn ó lè má bá mu láwọn àsìkò míì tó pọ̀ náà bí àsìkò táwa nísìnyí ẹni attempt láti kí irun àsìkò ìlago mẹ́rin kọlùkù ṣàánú wa àṣìdànù ni o torí pé sáìn tí ẹ̀sìn gbé kalẹ̀ tá a máa fi ń mọ àsìkò òru tí ìwọlé gbà rẹ̀ so aago mẹ́rin àwọn alábàbí a ti rí anabiwa muhammad sọlọlọ asalam kò dárúkọ aago mẹ́rin fún wa bẹ́ẹ̀ ni kò sí sáabé kan tó sọ kò sáfẹ́sì kan tó ní aago mẹ́rin ni ẹ máa kí wọn àlásáré ní tó sọ fún wa òun náà ni pé ìdásọ́ra dìlùkulì ṣe mísìlámù wọ́n dẹ̀ ṣàlàyé fún wa bá àdáfẹ́ ìzàwà nígbà tí òun bá yẹ kúrò látàrí tó ṣe ìpele àsìkò àyílà tá a bá wá lè rí dèdè lẹ́ǹtì ọ́bjẹ́tì yẹn again in addition to òjìjí tó ṣẹ́kù àsìkò asiri nìyẹn ìgbà míì by three fifty ó máa ti wọlé ìgbà míì ó lè jẹ́ four o'clock ní àwọlé ìgbà míì ó lè jẹ́ four ten ó lè jẹ́ four oh five ó lè jẹ́ four oh six ó lè jẹ́ four twenty kódà ìgbà míì àmọ́ four twenty seven gbà míì kò tó wọlé ni so káwá ṣe permanently pago mẹ́rin àmọ́ pẹ̀lú ní ten to four àdèmọ̀ kí n wọ alágo mẹ́rin throughout the year eléyìí kò ń ṣàlẹ́wọ́ Muhammad sallallahu alaihi wa sallam òun ló gbé kalẹ̀ so ìmọ̀ báwọn èèyàn kírun bẹ́ẹ̀ ìṣàgídí àti ìṣorí kunkun ni bẹ́ẹ̀ náà ni ìrun àṣùbá ó ní àsìkò tiẹ̀ náà tó ṣe wípé ẹ̀sìn ṣàlàyé fún wa ẹ̀sìn ṣàlàyé fún wa so táìmù tá a wà yìí àwọn prayer times tí wọ́n gbé kalẹ̀ bóyá èyí tí isna gbé kalẹ̀ ni àbí yìí tí ó jẹ́ ti muslim world league ni àbí yìí tí ó jẹ́ ti umul kúrọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn prayer times tí wọ́n gbé kalẹ̀ àwọn èèyàn wọ́n wo nǹkan tí wọ́n gbé kalẹ̀ yẹn wọ́n rí wípé nǹkan yóò agri náà pẹ̀lú tánàbíwá muhammad sallallahu alaihi wa sallam tó ṣe lálàyé so basis eléyìí òun ló fi dá to be on the safe side ni kí a mú èyí tó ṣe wípé ó súnmọ́lé dáadáa fún wọn àṣùbá lápòjúwe calculation isna àwọn ọmọ sọ pé fifteen degree below horizon degree kan below horizon is four minutes four minutes ni degree kan below horizon so fifteen degree below horizon that is time gba tẹ lè rí oòrùn tẹ máa rí tó máa yọ fifteen degree below rẹ that is tá a bá sọ pé degree kan is fifteen uh, forty uh, four minutes four times fifteen so ìyá lọ fún wa ní na sixty that's one hour ìtumọ̀ rẹ̀ pé fifteen degree below horizon òun ni one hour before bàtọ́rù máa yọ òun ni calculation isna dàdísà àwọn gbà pé gbà tásùbà wọlé ni ẹ̀ one hour before gbà tí òòrùn máa yọ ìtumọ̀ fifteen degree below horizon yẹn horizon ìgbà tí ọ̀kan tá a bá wò tá a ro so fifteen degree below horizon that's one hour before ìgbà tó máa yọ so àwọn míì wọn á mú eighteen degree àwọn míì mú seventeen point something degree àwọn míì mú eighteen point five degree àwọn míì mú nineteen degree so degree kọ̀ọ̀kan four four minutes ni so ẹni tó bá mú nineteen degree that is between fifteen àti nineteen so amaye bi sixteen or so minutes nìyẹn ó túmọ̀ sí pé àwọn kan ẹni àwọn mú so ó tún ju tàwọn ní one hour lọ ṣùgbọ́n èrò lànà bí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo kìíní kò sí ìtòsàn bẹ́ẹ̀ òun náà ni ipe gbàtà bá rí alifájú asọ́ọ̀dìkì òun ni alifajari tó jẹ́ alifajari òdodo ṣùgbọ́n tó ni on the safe side tá a titi. mú títí tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ orí wa ó ní ìtò máa wa ìtò sábà máa ń wa òun ni titi muslim world league olómọ ń bá wa muslim world league dẹ̀ ní eighteen degree below horizon làwọn fi ṣe calculation wọn eighteen degree below horizon làwọn fi ṣe calculation wọn tó túmọ̀ sí pé nǹkan bíi twelve minutes ẹ̀hẹ̀ so la máa fi kún títí àwọn tí wọ́n mú fifteen degree below rising. that means one hour twelve uh, uh, before clorpe one hour rather òun ni tí a máa fi kún la máa yọ kúrò bí one hour ayọ twelve minutes kúrò ń bẹ́ẹ̀ so kí mo fẹ́ lò ń gbé lẹ́yìn òun ni wípé tá a bá mú títí. Uh, muslim world league yìí tá fi bí eight or so minutes kún insha allah ó yìí súnmọ́lé ti isna yẹn ìyẹn ó jì díẹ̀ ṣùgbọ́n tí yẹn bá lè lòun is the best torí pé òun ló ṣì pẹ́ jù nínú gbogbo àwọn èyí tí ó ń bẹ́ ńlẹ̀ so nísìnyí tá wo titi muslim world league àbáwo ti isna nǹkan táwa gan fúnra wa náà lè fi ṣe lórí iṣẹ́ ansẹ̀ tiwa ni tabawo o máa ní nǹkan tí a sọ fún wa tabawo ti ti ìkejì náà o ní nǹkan tó máa sọ fún wa so n tá a lè ṣe taba fẹ́ rest assured pátápátá ká mú ti ti isna yẹn ṣùgbọ́n tá a bá yọ bíi six minutes kúrò bíi ti isna yẹn ìyẹn náà ṣe tún òun náà ṣe bá a bá fi bíi six minutes kún ti ti muslim world league ni òun náà ṣe sùkèrè òun náà ṣe ọba because àbá àdì six minutes má títí muslim world league so ọba mu àbí ayọkúrò mi títí isna so ọlọ́wọ́ àyàn. tí èèyàn bá ń ka kéwù lọ́pọ̀ tó jọ́ǹpù fáàsì kan tó bá ṣe pé deliberately ni nǹkan yẹn ò dá nǹkan tí ó burú ni nǹkan tó ṣe tó bá jọ́ǹpù fáàsì kan bọ̀ṣẹ́ inú rẹ̀ bàjẹ́ àlè nínú rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n bá ṣe mistakenly ìrún ẹ̀ wà valid kò sí tàbí ṣùgbọ́n níbi ìrìn náà tó bá ṣe pé suratul fatiha ni na ìrún eh, òníwà valid bẹ́ẹ̀ ni bóyá ó ṣe mistakenly àbí ó ṣe forgetfully so àfi kí ó dá rákà yẹn padà tó bá ṣe wípé ó ti parí rákà yẹn tí ó bá ti parí tí ó ti lọ rúkú yóò padà síbi tó ti ṣe mistake yẹn yóò lọ tó tẹ̀léra wọn padà ìyẹn tí ó bá ti lọ sí rúkú bọ́ tó bá ti lọ sí rúkú nìyí so you uh, abrogate raka yẹn so àbí kó padà síbẹ̀ torí pé kò jìnnà púpọ̀ sí ni so kò jẹ́ bí yóò wá ṣe ìforíkanlẹ̀ ìgbàgbé lẹ́yìn tó bá sálámà ni so wọ́n láwàá. ẹ̀dẹ̀ tó wá ṣe pé ìmáàmù ló ń ka kí ó ló ṣe mistake ó da kákọ̀ rẹ̀ tiẹ̀ tó bá ṣe pé ibi nǹkan tó ti ṣe mistake nǹkan tí ó jẹ́ súrà lásán ni ṣọ́jọ́ pé fatia ni ọ̀ràn yẹn ni kákọ̀ rẹ̀ tiẹ̀. Yeah. Nam. Nam eléyìí ò ń ṣe nǹkan tí ó wà òkè torí pé kò sínú òṣè sí àwọn ẹ̀yìn ṣíwájú wa anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn sahaba rẹ̀ kí a máa kàbáṣù pé kí àwọn èèyàn wá donate àwọn parts wọn tó lè wúlò fún àwọn èèyàn so eléyìí ò ń ṣe nǹkan tí ó dáa náà ṣé èèyàn lè donate àwọn parts yẹ fún ẹni tó ní ìdí ẹ pàtàkì jùlọ àwọn nǹkan tó ṣe yí parts méjì ni wọn but with ẹyọ kan èèyàn lè survive nísìnyí tó ṣe yí pé bóyá ó fẹ́ donate kan nu kidneys ẹ̀ ni fáwọn èèyàn torí fún èèyàn kan tó wà in need tí a lè sọ wípé torí pé ní ìjẹ́ bàbá òun àbójẹ́ àbúrò wọn àbójẹ́ ọ̀rẹ́ wọn àbójẹ́ mùsùlùmí òun fẹ́ donate kan ní àwọn kidneys wọn fún kó lè bá survive since o ṣe pé wọ́n lóun náà lè live with one kidney so ṣe lè tọ́ so eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn wọn jókòó wọn wò wọn pe àwọn tán jẹ́ experts ní fídíì medicine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wò wọ́n lísìn sí nǹkan tán sọ based lórí nǹkan táwọn tí wọ́n jẹ́ experts nínú fídì medicine tí wọ́n sọ so ọ̀pọ̀lọpọ̀ padà gbà wípé kò sí nǹkan tó burú ìpè kí èèyàn donate ìkànnú àwọn parts ẹ̀ tó ṣe wípé ẹyọ kan òun lè survive ìtẹ́ ọkọ̀ òun lè survive so ipe kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ara àwọn àfa tán oppose níjókòó yẹn náà torí pé ìjòkó àwọn àfa ńlá àwọn àfẹ́sì ńláńlá ni tó ṣe pé kán tó lè take a decision wọ́n á lísìn sí àwọn experts ní fídì kọ̀ọ̀kan tó bá ṣe pé economic matter ni wọ́n á pe àwọn experts wa bóòlù ẹ ṣe máa ń ṣe nǹkan báyìí táwọn yẹn bá wá ṣàlàyé títí wọn tán àwọn wá wo òkè èyí tẹ́ sọ yìí báyìí lẹ́sìn sọ yìí báyìí lẹ́sìn sọ ń báyìí pé mẹ́díkù mata náà ni wọ́n mú wá so èyí tí ara wọn àfa àtàn opposé pípé rárá tẹ bá sọ tí dókítà bá sọ wípé èèyàn kan ó possible kí ó live with ìkànnú àwọn nǹkan yẹn ọlọ́run ọba tó ṣe méjì méjì nìyí ṣé ó ṣe mistake ni ó mọ reason tí ó fi ṣe é ní méjì méjì tó bá ṣe pé yẹn lè live without ẹyẹ without ìkejì ọlọ́rọ̀bá subhanahu wa ta'ala ò ní ṣe é ní méjì bó ṣe ṣe méjì yẹn ó túmọ̀ sí pé àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ran ara wọn lọ́wọ́ ni ló fi jẹ́ pé àágbọ̀ àwọn kéṣìṣì ẹni tó ṣe wípé ó donate kìíní fún ẹlòmíì òun gangan fún ẹlú padà kú ìṣẹ̀lẹ̀ kan ṣì ṣẹlẹ̀ láìpẹ́ yìí tó ṣe pé ọmọ donate fún bàbá ẹ̀ bọ́tọ̀ ọmọ yẹn para jáde láyé so bàbá gan tán donate fún wọn àsàtìgbà tí mo tí nǹkan yẹn ṣẹlẹ̀ nígbà yẹn wọn tí ì sọ fún bàbá wípé ọmọ tó donate fún ti jáde láyé torí pé kò sẹ́ni tó lè fọwọ́ sọ́yà yìí pé tó bá yọ ẹyọ kan òun exist pẹ̀lú ẹyọ kan tó kù kò sẹ́ni tó lè fọwọ́ ẹ̀ sọ́yà nísìnyí ojú yẹn èyí ọlọ́run fún yàn lójú méjì sọ́wọ́n náà di kọ́níà so fún èèyàn kan nìyàn á gbé kán ló ti tó ipò àmọ́ àrínà pẹ̀lú ẹ̀yọ̀ kan tó kù kò tó lè garanti pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí kan tó kù ni now possibility pé ó lè live ó lè mọ àrínà pẹ̀lú ẹ̀yọ̀ kan tó kù possibility yẹn wà dáadáa ṣùgbọ́n wípé ṣé certainty ẹ̀ wà ní kò sẹ́yìn tó lè fọwọ́ ẹ̀ sọ̀yà so ló jẹ́ pé àmọ́ àwọn surgeries tí wọ́n á ṣe tí wọ́n á ní táwọn bá ṣe kínní yìí ó máa ó máa wà ókè ṣùgbọ́n wọ́n á ṣe ọlọ́run subhanahu wa ta'ala ní nǹkan ìròyìn bẹ́ẹ̀ ilé làwọn àfáà mi ni wọ́n fi kí kéde ṣerú kẹbẹ́ ní sheikh alalbani rahimahullah ta'ala bó ti di páwọn òsì nínú bọ́dì yẹn ṣùgbọ́n àwọn míì náà wà nínú bọ́dì yẹn tó ṣe pé àwọn ló gbà wọlé tó ń gbà pé a lè donate nǹkan tí ó jẹ́ méjì lára ká donate fún ẹlòmíì àbí ká donate lára tara wa ká donate fún ẹlòmíì lẹ́yìn ẹ̀jẹ̀ tó ṣe pé wọ́n fẹ́ ẹnu wọ́n fẹ́ kó lórí ìpàmì donate ẹ̀jẹ̀ torí pé ẹ̀jẹ̀ ní yàtàjá dàdí nǹkan tó ṣe yí pé ó ń rí ní òní dàtí tẹ bá gba ẹ̀jẹ̀ kúrò lára èèyàn ń sìn táwọn afi rí bí ọjọ́ mélòó kan yóò wá replaced so ìyẹn ni wọ́n fẹ́ kó lórí pé wọ́n lè donate ẹ̀jẹ̀ ṣùgbọ́n donate pààtì bọ́dì kan tó ṣe pé wá ti donate ẹ̀yẹ lọ́n ti ẹ̀yẹ pé kí ó lè live with the other one náà kéèsì ìpòkè ká máa sọ wípé tí n bá ti kú ní ẹ̀yọ kidney mi ẹ̀yọ kìíní mi eléyìí kò ń ṣe nǹkan tí ó ń bẹ inú ṣe sí àwọn ẹni ìṣíwájú ni ká máa campaign fún pé káwọn yẹn máa donate kìíní wọn tó bá ti kú pé kí wọ́n lè yọ àwọn nǹkan ẹ̀ sóyè ò bá mú ọlọ́wọ́ àwọn tí wà lọ ta ìlú ọkọ̀ ọkọ̀ tẹ́lẹ̀tì. ìyẹn ìyẹn na. lórí sura tí a máa ka sura tó jẹ́ sura tó kù ẹ̀rọ àkàrí bá bí ìlú àfúrò àbí tìlú bọ́tà tó ń tí àti wàhálà tí àwọn ṣe ó lè fún ìjọba ẹni tí ó ń ka sura lọ lórí nínú ìrùn ní sura Quran ó ń ka lọ lórí ìrùn so kò wá rántí mọ́ ó lè bọ́ sí súra mi àbí kí ó lọ sí rúkúrú àbí kó lọ sí rúkúrú kò affect ẹni kéèyàn máa ka súra kó ṣe mistake yẹn nǹkan tí kò sẹ́ni tí ó bọ́ bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sanabi muhammad sallallahu alayhi wa sallam tó ń ka súra lọ ọlọ́run bá lè ní kíni kó gbàgbé the next evening so nígbà tó dẹ̀ kírun tán àwọn sàábé ò correct yẹ ìgbà tó kírun tán ó wẹ̀yìn ó ní aléṣàfihàn kọ́ọ̀mì òbáyí ṣé kò sí báyọ̀ láàrin yìí ni ìkàlára àwọn sàábà nílùú muhammad sallallahu alaihi wa sallam tánàbí ni akara okun òbáyí ẹni tó mọ kùránì kájù òun náà ni òbáyí so kama àti sọ ẹni tí ó kì í ṣe anábì sallallahu alaihi wa sallam so nǹkan lè sapá yẹn lórí that is tí ó gbàgbé so àwọn tó bá wà lẹ́yìn rẹ̀ tó bá ṣe wípé ìkan tí ó kì í ṣe súra káka súra lórí fatia mustahab nǹkan tó dáa ni so téèyàn bá ṣe mistake mbẹ that is pé kò rántí mọ́ ètò dáa nìkan pa kcs ètò dáa nìkan pe àkíyèsí ṣùgbọ́n tó yẹ pé bí fatia ni wọ́n gbọ́dọ̀ pe àkíyèsí rẹ̀ sí torí pé orígun ni so ẹni tó ń ka súrà tó gbàgbé tí ò mọ tí kò lè lọ síwájú mọ́ ó lè mú súrà ní ìkókà àbí kò lọ kò lọ kò lọ àlè náà lórí question ẹni tó ń ta kidney rẹ̀ tí ò bá wà pàmísíbù fún yàn láti donate kidney rẹ̀ ní according to àwọn àfáà mi bó wà lẹni tí ó fẹ́ ta kò tọ́ fún wa láti tàbí kankan lára wa kó bẹ́ẹ̀ jẹ́ wa kò tọ́ fún wa láti ta a gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ wa tó ń gbọ́jẹ́ pé kí ni ẹnu àwọn àfa kò lórí pé kí ni àlìdónétì ẹ̀ ṣùgbọ́n ká wọ́n sùn pé mo fẹ́ ta ẹ̀jẹ̀ a gbọ́dọ̀ ta anything ní ara wa sọ̀gbọ̀gẹ́ bí ẹ̀ ṣe jẹ́ ẹni tó ń ta pàtì ẹ̀ ní ẹlẹ́ṣẹ̀ ní ìròyìn bẹ́ẹ̀ ọláwà subhanakala wa bihamdika ashhadu an la ok orúkọ náà sí ni àbí àwọn protein chicken náà sí wọ́n ṣàkáàkiri pé àlejò ẹ̀rọ. náà adìẹ tí wọ́n dárúkọ ọlọ́run ọba sí kò sí tàbí ṣùgbọ́n ìyẹn a lè jẹ́ tí ó bá bá gbogbo àwọn kẹta àti ṣàlàyé lò ṣùgbọ́n adìẹ tí wọ́n dárúkọ ọlọ́run ọba sí eléyìí ṣé nǹkan tá a lè jẹ ni àbí nǹkan tí a lè jẹ so ó dìpẹ́ lórí àwọn tán bá pa àkọ́kọ́ àwọn àfẹ́sìmí gbà wípé ẹranko tán ìbá ti dárúkọ ọlọ́wọ́ ọba sí rárá nígbà tí wọ́n ń du àgbọ̀rọ̀ jẹ eléyìí stand àwọn hanabila ọ̀pọ̀lọpọ̀ wọn alimamu ṣàfihàn àwọn gbà wípé tó bá ṣe wípé wọn àdárúkọ ọlọ́wọ́ ọba sí i tó ṣe pé mùsùlùmí lẹni tó ṣe àbí ẹni tó ṣe kírísítẹ́nì ni àbí júù ni a lè a lè jẹ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ àfáàmì náà mọ̀ ṣùgbọ́n tí yẹn bá gbàgbé tí ò dárúkọ ọlọ́run ọba sí ó gbàgbé ni kò ń ṣe pé ó máa máa gbé jù sílẹ̀ abdullahi bin abbas rọ̀dọ̀ láwọn àmì so ó lara lára àwọn sábẹ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó lè yẹn lè jẹ̀rú ẹ̀ ju gbogbo ẹ lọ ò ní pé mùsùlùmí gbọdọ̀ gbìyànjú àti máa dárúkọ ọlọ́run ọba sí tó fẹ́ pa one torí pé wọ́n pa á láṣẹ pé ká ṣe two láti lè fi kúrò nínú àìkú ẹnu àwọn àfa lórí pé ṣáà lè jẹ nǹkan tí wọ́n dárúkọ ọlọ́run ọba sí àbá lè láti lè fi kúrò níbi àìkó ẹnu yẹn torí dẹ́n bá ti dárúkọ ọlọ́run ọba sí ó ti tán ṣùgbọ́n àwọn tó pé kò ń ṣe ọ̀ràn yẹn ni pé ká dárúkọ ọlọ́run ọba sí àwọn náà gbà wípé nǹkan tó dáa ni pé ká dárúkọ ọlọ́run ọba sí bọ̀ ṣé ọ̀ràn yẹn ni àwọn tó ní kò ń ṣe ọ̀ràn yẹn lára àwọn nǹkan táwọn máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí onípéyàwó Aisha radiyallahu anha wọn ní àwọn kan wá bá wọn àwọn ń béèrè lọ́wọ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ẹgbẹ́ ìnà káwọn hadithi ahadi bikufri àwọn èèyàn kan náà ṣe gba ìsìláàmù ní yàtúnà náà bí bìhó wọn máa mú ẹran wá bá wa lánàdìrí azakarullah sallallahu alaihi alihamla àmà ṣe ń darúkọ ọlọ́wọ́ ọba sí nígbà tí wọ́n pa àbí wọn darúkọ ọlọ́wọ́ ọba sí àwọn èèyàn kan náà ṣe gba ìsìláàmù wọ́n máa ń mú ẹran wá bá wa àmọ́ ṣe ń dárúkọ ọlọ́wọ́ ọba sí nígbà tí wọ́n pa àbí wọn dárúkọ ọlọ́wọ́ ọba sí anam sọlá ọsàlám ní sàmúlá àtún okulu ẹ̀yẹn dárúkọ ọlọ́wọ́ ọba sí ẹjẹ́ ti so eléyìí ni ìmáàmù ṣáfi àtàwọn mi lè gbé tán àbá dárúkọ ọlọ́wọ́ ọba sí èkán tí wọ́n ń dún àlìjẹ́ bó tiẹ̀ jẹ́ pé kán dárúkọ ọlọ́wọ́ ọba sí eléyìí ni tí ó fi dáa jù lọ ṣùgbọ́n táwọn bá dárúkọ ẹ sí àlejẹ ṣùgbọ́n ìyẹn yàtọ̀ sí pé wọ́n dárúkọ nǹkan mí sí i níṣì kéèyàn kí adìẹ mọ́lẹ̀ níṣì kó lẹ̀ tọ̀bẹ̀ wọ̀ lọ́rùn láì dárúkọ ọlọ́run ọba sí òní kéṣì tá à ń sọ ṣùgbọ́n mú adìẹ ó ti bọ ó ti ọ̀bẹ bọ̀ ọlọ́run ó wá dárúkọ nǹkan mí sí yàtọ̀ sí ọlọ́run ọba àlejẹ lẹ́yìn kò bá jẹ́ pé orúkọ ànábìrin sá ló dá sí nígbà tí ó jù àlejẹ so eléyìí ó jẹ́ nǹkan tí ẹnu kò lé lórí àbí ó súnmọ́ kánú nǹkan tí ẹnu kò lé lórí ìyẹn pé tábà dárúkọ nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba lé lórí àmì jẹ ṣùgbọ́n wọn àdárúkọ ọlọ́run ọba wọn àdárúkọ nǹkan míì bàtà fẹ́ du ṣáàlì jẹ́ eléyìí lẹ́nu àwọn àfọwọ́kù lé lórí ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n wallahu alam tó pé nìyẹn gbàgbé ní òjò dárúkọ ọlọ́run ọba àlejò yìí torí pé lára ọ̀rọ̀ tí abdullahi bin abbas ọ̀dàláwà ni tó sọ tí alimami bukhari àwọn náà dẹ̀ mú tán fi ṣe bí ẹdín fún tọ́pìkì yìí nínú sọ bukhari so ọ̀rọ̀ lórí dídárúkọ ọlọ́run ọba sí nǹkan tí afẹ́dú òun ni eléyìí ṣoge náà ọlọ́run wa subhanahu wa ta'ala ni wa ta'amu alladhina utul kitaba hilun lakum oúnjẹ àwọn ta fún tíra aláàlì ni fún yín ntí ó dẹ̀ tẹ̀ wọ́n ni pé àwọn tán fún tíra ìyẹn àwọn nasọ́rọ̀ àti yahudi wọn sábà ń ṣe bisimilá tó bá dùn kan wọn sábà ń ṣe bisimilá náà wọ́n lè dárúkọ nǹkan míì sí yàtọ̀ sí ọlọ́mọba tá a bá mọ̀ pé dárúkọ nǹkan míì sí yàtọ̀ sí ọlọ́mọba subhanahu wa ta'ala a gbọ́dọ̀ jẹ yìí ṣùgbọ́n wọn dárúkọ nǹkan míì sí wọn lè dárúkọ ọlọ́run ọba náà ìyẹn ló súnmọ́ ipe wọn ní ṣe bisimilá wọ́n lè mọ́ dárúkọ nǹkan míì sí àtọ̀sọ́lọ́wọ́ ṣùgbọ́n wọn ní ṣe bisimilá so ló fi jẹ́ wípé a'lam àwọn adìẹ tí ó bá jẹ́ pé ìlú àwọn christians ló ti ní ìpìlẹ̀ torí pé ọlọ́run bá ní oúnjẹ àwọn ta fún tíra ẹ̀tọ́ ni fún yín so àwọn frozen chickens ní tí wọ́n mú wá ní bí àìtẹ́sọ́ pride ń ṣe ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tán ṣe fúnra wọn ni àbí táwọn náà lọ ń gbà lọ́dọ̀ àwọn èèyàn ta tán pa láwọn fáǹsì ní nàìjíríà bíbà yìí nǹkan tá a lè jẹ bíbà tá a lè rán ní odò ẹran òun ni a lè jẹ wọn èyí tó bá jẹ́ imported ń bẹ́ tá a bá ti wo ìlú tán ti import ẹ̀ wá ṣé ìlú mùsùlùmí ni ìlú christian ni ìlú jew ni a lè jẹ́ ìpìlẹ̀ nìyẹn ọ̀ntì tá a bá tó mọ̀ wípé company tó ń produce kìíní yìí ó máa ń dárúkọ nǹkan mí sí yàtọ̀ sí ọlọ́run ọba àbí wọ́n máa ń pa á ní pípa tí ò bá ṣẹ̀ríà mu bí ó ṣe pé wọ́n ń fọ́ nǹkan mọ́ orí adìẹ yẹn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbá tí ẹ bá wà confirmed then a lè jẹ irú ẹ̀ ṣùgbọ́n tá a bá mọ̀ a ní láti máa ṣe ìwádìí gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti sọ sí ẹ̀yìn ṣòro pé ìdáhùn sí ìbéèrè yẹn clear wallahu a'lam. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب